kọ́ríntì kínní orí kẹwàá. ẹ̀yin ará ẹ má gbàgbé pé gbogbo àwọn bàbá wa ni wọ́n wà lábẹ́ ìkùkù gbogbo wọn ni wọ́n la òkun kọjá gbogbo wọn ni wọ́n ṣe ìrìbọmi nínú ìkùkù àti nínú òkun kí wọ́n lè di ọmọ ẹ̀yìn Mósè gbogbo wọn ni wọ́n jẹ oúnjẹ ẹ̀mí kan náà gbogbo wọn ni wọ́n mu omi ẹ̀mí kan náà nítorí wọ́n mu omi tí ó jáde láti inú òkúta ẹ̀mí tí ó ń tẹ̀lé wọn òkúta náà ni Kristi ṣùgbọ́n síbẹ̀ inú Ọlọ́run kò dùn sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n kú dànù káàkiri nínú aṣálẹ̀. àwọn nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ fún wa pé kí a má ṣe kó nǹkan burúkú lé ọkàn gẹ́gẹ́ bí àwọn ti kó o lé ọkàn kí ẹ má sì di abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn nítorí ó wà ní àkọsílẹ̀ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣe àríyá bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ ṣe àgbèrè bí àwọn mìíràn nínú wọn ti ṣe àgbèrè tí ọ̀kẹ́ kan ó lé ẹgbẹ̀ẹ́dógún ènìyàn fi kú ní ọjọ́ kan bẹ́ẹ̀ ni kí a má ṣe dán Olúwa wò bí àwọn mìíràn nínú wọn ti dán wò tí ejò fi ṣán wọn pa bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe kùn bí àwọn mìíràn nínú wọn ṣe kùn tí a pa ní sì pa wọ́n gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wọn yìí jẹ́ àpẹẹrẹ fún wa a kọ wọ́n sílẹ̀ kí ó lè jẹ́ ìkìlọ̀ fún wa àwa tí a wà ní ìgbà ìkẹyìn nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó ṣọ́ra kí ó má bàa ṣubú kò sí ìdánwò kan tí ó dé bá bí kò ṣe irú èyí tí ó wọ́pọ̀ láàrin ènìyàn ṣùgbọ́n Ọlọ́run tó gbẹ́kẹ̀lé kò ní jẹ́ kí ẹ rí ìdánwò tí ó ju èyí tí ẹ lè faradà lọ ṣùgbọ́n ní àkókò ìdánwò yóò pèsè ọ̀nà àbáyọ yóò sì mú kí ẹ lè faradà nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà mò ń bá yín sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n ẹ̀yin fúnra yín náà ẹ gba ohun tí mò ń sọ̀rọ̀ ife ìbùkún tí a ń dúpẹ́ fún ṣe bí àjọpín nínú ẹ̀jẹ̀ Kristi ni búrẹ́dì tí a bù ṣe bí àjọpín nínú ara Kristi ni nítorí búrẹ́dì kan ni ó wà nínú ara kan yìí ni gbogbo wa sì wà nítorí nínú búrẹ́dì kan ni gbogbo wa ti ń jẹ ẹ ṣe àkíyèsí ìṣe àwọn ọmọ Ísírẹ́lì ṣe bí àwọn tí ó ń jẹ ẹbọ ń jẹ nínú àǹfààní lílo pẹpẹ ìrúbọ fún ìsìn Ọlọ́run nítorí náà ṣé ohun tí mo ń sọ ni pé ohun tí a fi rúbọ fún òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan rárá o ohun tí mò ń sọ ni pé àwọn nǹkan tí àwọn abọ̀rìṣà fi ń rúbọ ẹ̀mí burúkú ni wọ́n fi ń rúbọ sí kì í ṣe ọlọ́run n kò fẹ́ kí ẹ ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí burúkú ẹ kò lè mu nínú ife olúwa tán kí ẹ tó lọ mu nínú ife ti ẹ̀mí burúkú ẹ kò lè jẹ nínú oúnjẹ orí tábìlì olúwa kí ẹ tún lọ jẹ nínú oúnjẹ orí tábìlì ẹ̀mí burúkú àbí a fẹ́ mú olúwa jowú níbí àbí alágbára jù ú lọ ni. lóòótọ́ ohun tí a bá fẹ́ ni a lè ṣe bí àwọn kan ti ń wí ṣùgbọ́n kì í ṣe gbogbo kan ni ó ń ṣe ènìyàn ní àǹfààní ohun tí a bá fẹ́ ni a lè ṣe ṣùgbọ́n kì í ṣe gbogbo kan tí a lè ṣe ni ó ń mú ìdàgbà wá kí ẹnikẹ́ni má ṣe máa wá ire ti ara rẹ̀ bí kò ṣe ire ẹnìkejì rẹ̀ kí ẹ jẹ ohunkóhun tí ẹ bá rà ní ọjà láì wádìí ohunkóhun kí ẹ̀rí ọkàn yín lè mọ́ nítorí olúwa ni ó ní ayé àti gbogbo nǹkan tí ó wà nínú rẹ̀. bí ẹnìkan nínú àwọn aláìgbàgbọ́ bá pè yín wá jẹun tí ẹ bá gbà láti lọ ẹ jẹ ohunkóhun tí ó bá gbé kalẹ̀ níwájú yín láì wádìí ohunkóhun kí ẹ̀rí ọkàn yín lè mọ́ ṣùgbọ́n bí ẹnìkan bá sọ fún yín pé a ti fi oúnjẹ yìí ṣe ìrúbọ ẹ má jẹ ẹ́ nítorí ẹni tí ó sọ bẹ́ẹ̀ àti nítorí ẹ̀rí ọkàn kì í ṣe ẹ̀rí ọkàn tiyín ni mò ń sọ bí kò ṣe ẹ̀rí ọkàn ẹni tí ó pe àkíyèsí yín sí oúnjẹ náà kí ló dé tí yóò fi jẹ́ pé ẹ̀rí ọkàn ẹlòmíràn ni yóò máa sọ bí n ó ti ṣe lo òmìnira mi bí mo bá jẹ oúnjẹ pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ẹ̀tọ́ wo ni ẹnìkan ní láti bá mi wí fún ohun tí mo ti dúpẹ́ fún nítorí náà ìbáà jẹ́ pé ẹ ń jẹ mi tàbí pé ẹ ń mu ni ohunkóhun tí ẹ bá ń ṣe ẹ máa ṣe fún ògo Ọlọ́run ẹ má ṣe jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn Júù tàbí fún àwọn tí kìí ṣe Júù tàbí fún ìjọ Ọlọ́run ní tèmi mò ń gbìyànjú láti ṣe ohun tí ó wù gbogbo ènìyàn ní gbogbo ọ̀nà kì í ṣe ohun tí ó jẹ́ àǹfààní tèmi ni mò ń wá bí kò ṣe ohun tí ó jẹ́ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí a lè gbà wọ́n là